oníròyìn ayọ̀. angel of good news. ó máa deliver fún ọ lọ́sẹ̀. will deliver to you this week amen. bí o ti ń jáde lọ. as you be going out. mo kéde rẹ. I announce you. áńgẹ́lì. angel. oníròyìn ayọ̀. of good news. ó máa deliver fún ọ lọ́sẹ̀. shall deliver to you this week amen. mo rán ọ̀rọ̀ àṣẹ sí ọ. I send authority to you gbogbo ibi tó o ti mọ̀fọ́ tẹ́lẹ̀. wherever you left empty handed. lọ gba ìrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí. go and receive help now amen. Mo súre fún ọ. I bless you. Gbogbo bí ọ̀nà ti dí mọ́ ọ. Wherever your way is blocked. Ọ̀nà máa là fún ọ lọ́sẹ̀. There shall be a way for you this week, amen. Àwọn tó yẹ kó o pàdé kó o fi jẹ́ tó yẹ kó o jẹ́. People are supposed to meet for you to fulfill your destiny. Ọ̀sẹ̀ tó wọ̀ yìí. This week that you are. Ó lọ pàdé wọn. Go and meet them, amen. Mo súre fún gbogbo ènìyàn. I bless everybody. Ayé yín kó dìde. You are lifted, amen. Ayé yín kó dìde. You are lifted, amen. Bẹ́ẹ̀ ni yóò rí. Amen.